hot, hot, hot, hot. dọ́run ṣọ̀run rè má jẹ́ kó kí o máa má jẹ́ kó lò ó. Ọlọ́run àgèdè rẹ̀ àìlá oníkìlọ̀ wọn kí o dọ́run ṣọ̀run rè won